alpha alpha fún mi ní wàrà give me wàrà plug water for me also. I need the um, tea, darling. Oh, it's no yet. Yeah, I want dúró náà ń jẹ́ ìwọ báńkónì. me too i i just come here o today snow eh i no wan complain today snow wait let me close this door. okay ṣé kí n jáde sórí nípìnlẹ̀ kò you see i park outside and when you check the car now I was just praying oh good bàtà yẹn ló wọ̀ actually tó bá wọ bàtà tibẹ̀ yẹn the other boot yẹn ọ̀tá ilé yọ̀ ṣubú this also be slippery everything okay wọ́n lóye wà ní slippery báyìí eléyìí ló ṣì eléyìí hug jù ó ṣì hug jù yẹn lọ. the same thing. This one just keeps me warm. Eh? This one just keeps me warm. Eh? Why? Are you sad? You are tired. Sorry, darling. Sorry. You know, I know that you are so busy today. I call you throughout the break. sorry. I, since, um, I got to school. When when, when I got to work, I was trying to call you. You know, you just replied to me that he, I told you that when I went out, I saw that it was seriously snoring. That you should change your work now. You should choose the boot you go you mean that is good for the snow because it's going to be high I don't know but tí about bá ti you should you know I don't check weather I know you check weather I don't know that it's so serious like that so because even when I get outside when I get to work I park outside and the snow when you check the car right now everywhere is snow even in the garage now. because I got school late as well because I was not working fast because it was sleeping and so I, I got to and I forgot my phone my, my jacket in my locker so that's why I am not texting I got Okay. And then during exam I had to put my phone away because we had exam so Okay. So I, second period and, and, uh, there's no break during the pre uh, the exam. I think there should be break. I want, I want to finish, okay. Okay. Okay. All right. That's cool. I was a little bit scared. I wanted to call your school also because I is um, quite unusual. I was thinking, no, no, no. I was like, what happened? You know, I was a little bit worried because normally you normally call. When I call you, you text me back or you cannot call. You know, I was seriously worried. But um, no problem, no problem. And um, ẹ kú lé o, ẹ kọjọ́ mẹ́ta, ṣàlàfíà Let's see her face. For what? why will you see her face that my daughter speak talking why must you why do you want to see her face kí ló dé ṣé wọn ní face wá ni why do you want to see her face ṣojú ẹ tí wọn ti ní kẹ lọ mú face wá ẹ kú ọjọ́ mẹ́ta ṣe mọ̀ pé láti bí ọ̀sẹ̀ méjì wọn ò fún mi níṣẹ́ ẹ mọ̀ pé mi ò lọ bí iṣẹ́ irú àná sì tán máa fún mi lówó wọ́n fún mi ní one thirty kọ́ni pé mo ṣe six hours kan ní beginning of or five point something hours ní beginning of this last two weeks so èní ìkédèrè ẹ mọ̀ pé tí ó bá ti di snow time bẹ́ẹ̀ àwọn èèyàn mi máa ma kọṣẹ́ sílẹ̀ so <laughs> wọ́n lè pè wá sí ọlọ́run má jẹ ṣe wá ní àjẹkù oòrùn nítorí wọ́n bá ti jẹkù ó ti yé but èmi ò dẹ̀ ń ṣe bẹ́gà bọ̀tí níjọ́ kan ló máa ó máa ó máa tó dópin a máa lọ bí iṣẹ́ iṣẹ́ is a good one but like today when my daughter was going to school because ah even before I could work little place in my work short work that I will to get to the car I was you know how to be walking like a baby because this is the time that people that used to break leg yeah like today yeah this is time if they want to break their hands they want to especially legs this is the time God forbid we will not be a partaker of it in Jesus name amen because àwọn tó ti wà partaker it's not easy o hmm. they, they they won't be they won't their life will not remain the same even if they put anything inside for them iron and copper it go remain the same torójú àpapọ̀ ojú ara even the ayoyin tó bá ti dé stage kan tó bá stage kan they used to be feeling the pain also you know even when they are getting old the pain is more than normal the pain is no more than normal pain tí you máa feel ara ẹ̀ rí tó bá ń dàgbà tó so but for the people who have tó ti ṣẹlẹ̀ quick recovery because bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì ń ṣìṣe wọ́n máa ṣìṣe so I want to ń ṣẹlẹ̀ sí ni wọ́n máa kill them quickly in Jesus name so and um, àti ẹ̀gbúdọ̀ kọ́ ni <laughs> mi ì lè kọ́ o ẹ jọ understand ìníkẹ̀dẹ̀ rèé ní sixteen oṣù yẹn ti pín sí méjì Christmas ló ń bọ̀ yìí so ọdún wọ́n ti sọ fún mi pé kí n ṣẹ́ẹ̀kì hmm, gbogbo ṣẹ̀mọ̀ tó bá ti dìgbà holiday yẹn sì gbogbo àwọn ẹ̀mí pàwọn many people máa ti lọ fọ́lidé so ṣẹ́ lè wà gbogbo àtọ́wọ̀n fún mi iṣẹ́ yẹn náà iṣẹ́ wà o because a lot of people wà tán rí mi iṣẹ́ níbi iṣẹ́ lánàá hey where are you viewing? been mo ní wọ́n ní kò síṣẹ́ wọ́n ní hey they looking for people a lot of work nìkan mo lé mi ò ríṣẹ́ gbà wọn ò fi mi ṣe so people are asking nígbà tán rí mi for after some time hey mo ní mo ti wà láti jọ nínú wọn ò fi mi ṣe o dẹ̀ ní ah but wọ́n ń wáyàn náà báwọn èèyàn tiẹ̀ pé wọ́n ń wáyàn pé there is a lot of ẹ̀yàn eh. dẹ̀ ní bàbá ṣe rí nìyẹn ṣá Okay, the case of falling keep rising every day in Nabo. Ah. You see? It happened to people. It's because um, actually the Lord bless us. Like, <laughs> I... The first year I got to Canada, I fell many times. <laughs> Not even in, in America, I mean in Canada, in America also. That America one, God save me. Yes. I cannot forget that one. God seriously save me because, hey, tẹ́ pé ọ̀tá mi fọ orí mọ́lẹ̀ ń jọ yẹn. Hmm. Kì í ṣe nǹkan ń sọ láwọn máa sọ. So, that day, because it was seriously snoring and uh, I couldn't get people, Tolújọba mi, omi gbígbóná ni mo fẹ́. Bá mi ṣáàjì fóònù yìí, mo fẹ́ wo àwọn mẹ́sẹ̀gì kan tó wọlé síbẹ̀ ó dẹ̀ kú. I couldn't stand up like 20 minutes. I was there. And there was nobody. After, and it's a gas station. That happened to me in gas station. Gas station. So I wanted to fuel my, I wanted to buy fuel. So, and um, you have to go inside and pay mo ti gbàgbé bí mo ṣe gbẹ́sẹ̀ báyìí i just i <laughs> you know i just want to climb the stair you know there was a stair i mean there's a stair like eh, not too high but you just have to put when i just want to put my leg like this and that i just, just carried me you know everywhere was you know after when i for like six months i couldn't get myself. I was feeling pain in my back, feeling pain in that particular place. I seriously. But any time I remember that incident, I give thanks to God because God saved me. God saved me. Pé mi lọ fi orí gbálẹ̀ lẹ́yìn. Ah! Eléyìí kì í ṣe pé èèyàn ṣubú ó fẹ̀gbẹ́ kan. Ó gbé mi báyìí ni. Ah! Olúwa má jẹ́ rí mọ́. So for for people to face such thing in abroad it's not in America it's not in Canada alone I think many country in a, many many places shabe it happen like that but you know Americans know Canadans know and other some country like that they are much but Canada and America they have much I think they have more snow I think, you know. So if somebody could do anything, get some money, no matter how small it is, and then somebody, you know, you use something, you are trying to send money to somebody or you are use you use that money to do something back home Nigeria and some people want to cheat or they want to crook you, they want to do many things to get those things from you those such people wọn ò ní pẹ́ lọ sínú yìnyín yìnyín tí wọ́n máa ń fọwọ́ irú wọn ò ní pẹ́ lọ gbé wọn lọ sí mọ́ṣúárì tó ti yé the people actually in that snow they wound out them but the people stealing from them they will be dying wọ́n máa gbé wọn lọ sínú snow tó ti yé wọ́n mìíràn wọ́n máa gbé wọn lọ sínú yìnyín that is nínú mọ́ṣúárì àwọn tó bá ń jírú àwọn nǹkan tí àwọn èèyàn tó wà ń bìbà torí ẹ̀ ọjọ́ kan mi ó dẹ̀ pé mi ò tí ì fi snow yẹn gbàdúrà rí níjọ́kanjọ́kan máa fi gbàdúrà màá fi snow yẹn màá fi gbàdúrà ó ti yé bẹ́yẹn èèyàn lè fi gbàdúrà èèyàn lè pe àyájọ́ àti agbára tó ń sọ snow kalẹ̀ kó ran sí àwọn ènìyàn tó bá ń ṣe burúkú bẹ́ẹ̀ ni kó ran sí àwọn èèyàn tó bá ń ṣe burúkú tí èèyàn ẹni tó bá ṣubú ẹni ní ọjọ́ tí mo sọ pé for like some minutes mi ò lè dìde lẹ̀ ẹ́ tó bẹ́ẹ̀ pé snow yẹn pọ̀ tí ò lè ṣe pé láàrin ìgboro tí ò ń ṣe gas station tí ẹni yẹn bá wà nínú tó bá jẹ́ pé slow tí slow tó ti wá feel pain tí slow rọ̀ lé lórí tó bá tutù ó máa tutù ẹ̀ ah ah there was a story now I've said it before now you understand me so anytime I remember that one in America I always give thanks to God so anytime I tí mo ti jáde tí mo rí pé slow yẹn serious bẹ́ẹ̀ I busy calling my daughter busy calling my daughter was worried that when she was not picking the phone ah I was worried And the time they collected my daughter phone that time was during snow like this also. There was a Samsung, latest Samsung tí mo gbà ń gbà yẹn tí wọ́n gbà lọ́wọ́ ọmọ mi tí wọ́n jí ní ọwọ́ ọmọ mi ní school nígbà yẹn àwọn to. àwọn búlì yẹn tí wọ́n gbà lọ́wọ́ ọmọ mi gbà yẹn. You know, I was worried. So at this time, it's very, very dangerous even for cars. You can see now, there's going to be much accident now. After the snow, they'll be bringing insurance, will be bringing a lot of cars that have accident, you know. During the that's why you see accident car in America, also in Canada. Okay, because of the snow, they get more accident. They get there's more accident during the snow. I mean, yeah, during the winter. Yeah, during the winter. So there's more accidents. You can park a car and the car can be moving on their own if the place is not, you know. So that is it. How is everything? There's the news I had today. I don't know maybe it's true or false. So, let me check it myself. The news said, mo ń bọ̀ mo updating tó bá ti yá nípa land grabber àwọn tí ó ń talẹ̀ àwa ń try láti ṣe nǹkan sí orí nǹkan tí àwọn bàbá wa fi sílẹ̀ try láti tà sọnù láti àwọn arangún so but this that's that, that message let me see i mean tolújọ tolújọ bá mi ṣe tí ìdàlẹ sorry ìdàlẹ ìjọba bínú olówó mi. tí uh, anyone just choose for me anyone you make for me I'll take. You want milk? Small. I don't want too much milk. Just small little. I want to show you now. the news. I don't know, maybe it's two or four. ẹ tiẹ̀ ẹ ra star sí ìgbà ìmọ̀ ni ẹ ra star fún wa ẹ ra star fún wa I want to see I'm trying to check. ẹ tiẹ̀ ẹ ra star sí ìgbà ìmọ̀ ni ẹ ra star fún I want to try. Hey, hey. Facebook parent Meta will begin laying off workers this morning. Just moments ago, that the workforce will be reduced by about 13 percent. That equates to about 11,000 workers. Most of those fired are employees of the financial department and the investment department. According to Zuckerberg, there is no need for them because their new Libra project can independently analyze the market, conclude profitable deals there, and bring up to $500 daily for one device. More breaking, news. news. just crossing. Facebook parent Meta will begin laying off workers this morning. Just moments ago, that the workforce will be reduced by about 13 percent. That equates to about 11,000 workers. Most of those fired are employees of the financial department and the investment department. According to Zuckerberg, there is no need for them because their new labor project can independently analyze the market, conclude profitable deals there, and bring up to $500 daily for one device. Moreover, the project is available online and anyone can earn. The Libra Association has over 100 companies, and they have followed the Meta's example. Big tech announcing a slew of layoffs this year of Amazon, Twitter, other companies. People receive dividends of $12,000 per month from the shares of these companies. And the companies receive a stable growth of the shares thanks to Libra. You just need to register on the site and wait for a call from the Meta office. I don't understand the well. Breaking news. That's huh? breaking news just crossing Facebook parent. Huh? They are sacking employees. Placing them with robots. Okay, robot will not take. Uh, it's not. I mean, the robot is not taking money. The I mean, what? It's not taking money. It says the, it does the job, so it doesn't need them. Maybe they are even yes. uh Are you sure? Because you know what happened? Most of these people also, they they do partial. You understand me? The people working at times when they know them, you know, they actually destroying, they are reporting people personally to them, and they are destroying people personally. Like somebody like us, my accounts, I don't think, I don't see anything disturbing me not to be any money and for them not to monetize me when they monetize it they you know because the other day they said some people also coming to cut or you know so if they sack people they replace all of them with robots it won't be easy for them to control robots isn't it Yeah. One, wọn ní máa gbàbọ̀dé fún wọn kẹ́nìkan máa people pò mọ̀yàn ní and to share ní Facebook you understand me mm -hmm. uh -huh. a lot of people they boast of that that they work they know people who work in Facebook and they are actually they are actually using them to attack people and also when you are saying the truth they still tell you that you are saying rubbish so for the decision I believe is going to favour some people like us so I thought when I you know I look at the headline I couldn't check it I couldn't listen to it when I was working so when I saw it I said are you sure he said they are going to shut down Facebook because the person I just had they I think the person who shared the first or the person who ó ti jáde ó ti tó pé pé it's not today's message actually it's not today news it's about a week ago so on the nine I think so somebody now like sharing and tagging systematically and they said Facebook is shutting down I said no are you sure so I couldn't reach I couldn't listen to it so I said I'm going to check it when I get home. So it's going to be a good decision, actually. Yeah, thank you. Let me take water. I've not taken water since morning also. During this winter, don't be carried away by because some people, if you don't be careful, if your care is not taking, you start taking tea. You remember to take water. Water is good tea is good it, it take you I mean make you warm but water there's nothing can replace a place of water in your body so water don't forget to take water okay because a lot of people they reject water wọ́n máa ń kọ omi sílẹ̀ báyìí ní àkókò yìí ó ti yé bẹ́ẹ̀ so so Maxuba, good job because we see a lot of wrong people getting money the right people some people are not getting money okay so do those who are doing good job some of them don't get money some people who are doing bad thing on Facebook they are getting money seriously because of uh, maybe because of connection but thank God they say they are just sucking. they want to replace them with robots kukuma maybe the should replace all of them with robots if there's uh, if uh, you know so thank you um, I have a. Um, I think uh, another day I'm going to give updates when they finalize when we finalize because now I, I gave there was a story that um, there's something that happened of recent Timoso, that's about um, àwọn ọmọ àlélé wa yẹ àwọn ọmọ àlélé wa. Nobody should blame me for calling some people ọmọ àlélé wa yeah because if I'm doing something tí n bá sọ pé kó dára tọ́lọ́run tí mò ń gbàdúrà tèmi ń ṣe pé kó dára tí àwọn kan dẹ̀ jókòó láti sọ pé kó bàjẹ́ ṣe mọ̀ pé ọmọ àlè ni wọ́n tí òwò ń ṣe kó dára táwọn kan dẹ̀ ń ṣe kó bàjẹ́ ọmọ àlè gidi òun ni wọ́n Tolu can we eat rice eh can we eat rice you know if you want to relieve yourself just put water in the bath now and soak yourself for some time tó bá ti gbé rice so o máa wà relieve dáadáa ṣó ti yé ó ti gbọ́ kí ló kí ló ṣẹlẹ̀ dàlẹ́ you are fine mo mọ̀ pé ò jẹun ní break kí ló jẹ i'm feeling it because a ṣe wọlé ajọjọ wọlé ni mo rí pò wá òkè kí ló ṣẹlẹ̀ dàlẹ́. I will come back to tell you story. Let me just round this up. I want to. I don't want to. I want to. I want to talk to my daughter. I'm not happy the way it's sounding. So I want to I want to attend to her. I will come back. I will do that one separately. I want to update you and I want to tell you story about what happened yesterday. I mean two days ago. The the ibi tí wọ́n tó ń ṣèbáṣẹ́ náà dé you know I have to tell you ẹ jẹ́ kí n uh, my I want to let me attend to my daughter mm, she's not sounding the way I feel I like you know let me attend to her a ṣe wọlé bó ṣe wọlé kò pẹ́ lèmi náà dé so àjọjọ wọlé lẹ́ẹ̀kan ni so she's not sounding fine she may have something to tell me thank you. ẹ má gbàgbé mi o ẹ jẹ́ fún mínísítà ẹ torí ọlọ́run ẹ fún mínísítà àti bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n fún mi ṣe mo ní pàṣẹ mọ̀ friday friday náà máa ń sanwó gbà tó máa sanwó fún mi lẹ́ni one thirty náà fún mi so tí bá ní kí n lọ jáde kí n lọ róúnjẹ ń sìn káti ẹ̀rọ oúnjẹ bóyá òǹdẹ lọ́mọ mi rí tó fi bad ó ti yé yín bẹ́ẹ̀ ọ̀dọ́ kò lè jẹun ó ti yé because ngbà mi ti bá gbà láti bẹ́yẹn òun ló máa ń orí fóònù ẹ̀ ló máa ń rí so one thirty dollar láti rí two weeks ọ̀họ̀ sorry but sorry o àwọn ah, fún wọn ní six hundred kan Quebec God bless Quebec for now and for this one ah okay okay okay okay okay ìgbà tí máa wo àkáǹtì mi mo rí one thirty tó ń fún mi mo wá rí six hundred kan kùbẹ́ẹ̀kì dáìsí wa lówó o mi ti gbàgbé tí àwọn bá ṣe dáadáa lẹ́ẹ̀kan náà ká dúpẹ́ fún wọn wọ́n fún wa lówó Christmas sí six hundred dollar sí six hundred dollar àwọn tí ó jẹ́ pé salary. wọn ó ti yẹ ń bẹ̀rẹ̀ bọ̀ tó bá yẹ pé wọ́n fún mi níṣẹ́ láti fi two weeks ní sísè mọ̀ pé tí má gba six hundred dollar kù èmi náà á lè raṣọ ọdún fọ́mọ mi màá lè tọ́jú owó lé sílẹ̀ ẹ ti understand màá lè san owó kírẹ́dìtì at least màá lè san díẹ̀ díẹ̀ bí a lè jẹun bó ti yẹ yín ẹ̀dẹ̀ mọ́ pé oṣù ti fẹ́ parí so ó lè jẹ́ òun ni òun ni akọ̀rí pé one thirty náà san bọ̀ wá tí mo wọ bẹ̀yẹn mọ́rí six hundred wọ́n fún mi six hundred Quebec so wọ́n lè sọ pé tí bá di January wọ́n máa san gbèsè kan hmm. ẹ ṣe tí wọ́n bá ṣe yín lóore ọgbẹ́ là ń dá pópin tí kò bí ń tí náà ara ẹ̀ ní èmi nìkan kọ́ ni wọ́n fún o pọ̀ tí nítorí pé mò ń sọ̀rọ̀ lórí social media so i need to àwọn ọ̀dà àwọn lè má sọ̀rọ̀ so ntabari ká sọ parí ìtàbárẹ̀ rẹ̀ torí ngbà tí ò bá ntabari náà a máa ń complain ìgbà tá a bá dẹ̀ rí nǹkan tó bá dẹ̀ dáná ìbá kiri a máa sọ so Quebec government they gave us they gave uh, Quebecer i think àwọn afraid tó jẹ́ pé salary wọn ò yẹn eh, wọ́n fún wọn every six six hundred is money o oh. thank you so much god bless you you god will give you heart more to do more and all things that all of us are also expecting from you you God will touch your heart to release them to us before the end of the year and the new year you make new year and for the remaining of this year and new year you make it sweet for us and it will be sweet for your home as well for all the government of Quebec thank you so much and the federal government also they give a lot of things but most of the things that the government of federal government have been giving these days about children there was none of them that my daughter is being given. Even the child benefit, we have been trying to apply for many things. They didn't approve, they didn't give us, but we don't worry. So we are just sharing it. So this time around, go papa, I won't I won't be sharing it because I cannot be sharing for people, working for people, and me, I will not be a partaker and be a blessing of this. So it's like haunting myself. Yeah. It's like haunting myself. So and all those things when I share it on my platform, a lot of people back home maybe that's why i don't because even when tó lọ gbé ilé tó lọ gbé ta tó lọ gbé létà a ní sọ̀rọ̀ yẹn just to cut it lórí èrè updating e about ẹni tó lọ gbé létà la máa kọ sí o so because ẹ jọ understand updating e about ẹni tó lọ gbé létà la máa kọ sí so bóyá torí pé mo máa ń pe ẹ pé àwọn ọdẹ wọn fún benefit in Canada a dentist kìnnìkan they have not given my daughter any of those things My daughter, they have not given any, my daughter any of those things. We submitted application for all of that. They didn't. They will send us application at me. some things at that they will tell us to correct some things so that they can know how much to, to pay us. They didn't. So, and we don't bother any longer. So I'm just sharing in uh, the, uh, Canada, the country are giving uh, eh, dentists, they are giving child benefit, they are giving this, they are giving that, they are giving this and that school, clinical, clinical. None of those things we have been benefiting from. I mean, we are not benefiting. My daughter is not benefiting all those things. So I don't need to be sharing it for other people. I don't want to be working for other people to be eating. So that's it. Thank you so much. I'll come back to come and give full details of those things. I tell you because a lot of people may be complain that okay báwo lóbìnrin jẹ́ màmá pariwo wọn lówó wọn lówó wọn lówó wọn fún àwa èyí tí Quebec ń sìn I was even surprised at ah Quebec torí pé mo ti the way the federal government dey tó máa ṣe ṣí ẹ̀ náà tí yóò dẹ̀ sí tó máa wá sọ́dọ̀ wa but mo ti fọkàn sí bàtán ní Quebec náà fẹ́ fún wọn ti sọ ní ìsìn jáde pé Quebec is going to give six hundred to every I don't even put my mind. I just people put my mind pé ah ṣe bá kàn máa ń gbé sókè náà ni wọn lè máa ó ti ṣe bẹ́ẹ̀ but luckily for me I just find it today so God bless Quebec government God bless you thank for sharing that that I'm particular of that one God bless you Quebec I love you I love Canada I love everybody okay so but um, thank you for and um, since I came to Canada I'm not saying I'm the Emi ni mo ṣiṣẹ́ jù but mo ṣiṣẹ́ mo dẹ̀ in one way or the other tí bá ṣó o má ṣe contribute to so mi ò ń ṣe lazy person kọ́mọ̀ bá sọ pé ókè o ẹ wo gbogbo àwọn benefit yẹn nìkan ni òun but at the same time níwọ̀n bá ti ń ṣiṣẹ́ náà tó bá wà níbẹ̀ náà ó máa wà particular gbogbo tó bá ń ṣe níbẹ̀ tó bá dẹ̀ ń fún un bẹ̀ náà you should be a particular of it so that you feel also at home and feel happy that okay you are you you you know but when eh, federal government gbogbo ètò máa ń ṣe yẹn tí prime minister máa ń ṣe kò sí kankan tá a bá submit by one ò ní fún wa wọn máa kàn declare gbogbo nǹkan application wa máa declare wọ sí no problem thank you i will come back again love you